sure you're Why not? No, hmm. I can do without you helping me. Kí ni ò kí gbọ́rọ̀ owó sétí? Ó ṣe dárúkọ five hundred k tó ṣẹ̀dí ẹ̀ báyìí. Mo lérò pé ara mi ti kọ́kọ́ sùn lọ tẹ́lẹ̀ ní kíákíá ló jí padà. Ó oh, lọ, ṣé Bánjí fẹ́ pa mí ni? Níbo ni bọ̀bọ̀ ìgbà lọ bá ìwọ lọ? By this time ṣé òun kì í fọkọ ni mo fẹ́ bọ̀bọ̀ yẹn wọ́n lọ. <laughs> ẹ ló wọ̀ tí káríbò lè tún fi style tó sọ pé yáa mo tún ṣe kankan sórí ẹ̀ sí akọrin pé <laughs> àwọn olóògbòjò tún jarí nìyẹn ẹ olóògbòjò á nìyẹn. calm down. <laughs> mi kì í gbọ̀rọ̀ owó sójú ara ah, wa fọwọ́ sí mi kì í yẹ mi rí mi fẹ́ ṣe yẹ. your phone is ringing. ooo ilé ìbẹ̀rẹ̀ wàhálà ènìyàn jàre. who is that. ẹ nípa. Banji gbé kọ́ mi gbé kọ́ mi. Ah. Pick your call now. Why? Yeah! Yeah! Yeah! Ah, ah, switch off fóònù tí mo ṣe pé ń sìn sìn sìn. sista Túnráyọ̀ why are you doing like this why are you doing this to yourself kí ló dé tẹ̀ ń ronú torí bọ̀dá mi kí ló dé tẹ̀ ṣera yín báyìí kí ló ṣẹlẹ̀ ah ẹ má fura yín stress náà ṣé torí bọ̀dá mi tí wọ́n wá lẹ́sìn ẹ sùn ẹ wo time ẹ bẹ̀rẹ̀ sí ní ronú. ẹ wo ṣé kò tó rọ ṣé kí n má ronú ni ọkàn mi ò balẹ̀ ẹ bí ìmọ̀ condition tó wà níbi tó wà báyìí bí ọlọ́pàá ti mú ni bí ó ti ní accident ni kò tiẹ̀ yé mi ẹ fóònù fóònù tí mo ṣẹ̀ pé ń sìn sí ó ríǹgì kò dẹ̀ wá ríǹgì mọ́ sùúrù ẹ fọkànra yín balẹ̀ kò sí kankan tó ṣe wọn ọlọ́pàá ò mọ̀ wọn la accident kò sẹ́nìtìn kankan tó ṣẹlẹ̀ ẹ̀yin kẹ́ fọkànra yín balẹ̀ ẹ máa wọlé ẹ máa lọ sùn èmi náà ti ń try láti bá yín pé wọn switch off ló sọ òun náà lẹ sọ yẹn so ẹ fọkàn yín balẹ̀ ilé ń bèbà iná máa bá mi but mo promise yín pé tó máa ti dé máa deal pẹ̀lú wọn máa ṣe gbogbo wèrè fún wọn ah rubbish nìyẹn náà ah bọ́ọ̀lù ni máa nírú yín the fine báyìí tó máa máa wọlé nílé ta who does that ẹ ẹ wọlé ẹ má wọrin. ẹ ṣọ ṣe ṣọ pé má bá mi bá sọ̀rọ̀ tó bá ti dé ṣe mọ̀ pé kì í gbọ́ kì í gbà. Ah, ṣe bí bọ̀dá mi ni ah, mo mọ bí mo ṣe ń wọlé sí wọn lára ẹ̀yin ọlọ́sùn ẹ fọkàn yín balẹ̀ ibi báyìí náà máa dé bá mi ah, màá máa pe nọ́mbà àwọn ọ̀rẹ́ lọ́sùn ẹ lọ́sùn lọ́sùn ẹ lọ́sùn sorry màá dì pẹ̀lú wọn tán bá dé rubbish nìyẹn náà. kẹ́mi o àwé kẹ́mi yé ṣe mí bí ohun ẹ̀gbin. àwẹ̀ dákun ká mi o mm. àwẹ̀ ká mi. yé ṣe mí yé ṣe mí o má ṣe mí bí ohun ẹ̀gbin. madam kí ló dé madam. kí ni problem ṣé tí ẹ di ni ṣebí òun ń pè látàárọ̀. mi ò gbọ́ ni mò ń ṣe nǹkan ní. ṣé nǹkan ṣe ni ṣó fẹ́ sọ pé ò gbọ́ ọ̀nà ọ̀gá ẹ̀ ni. Ah, ah. ọ̀gá kọ́ ah. madam. Ah kò lè jọ ga àdúgbò yìí sínú ẹ́sẹ̀tì yìí mo dá òun kọ́tọ̀gá mi mọ̀ dáadáa mo dá wọn gidi. kò sí wàhálà o ò ní jẹun lè mọ láyéláyé ẹ ó yá mu ni lọ sí géètì fọkọ mi. ọ̀gá kọ́ ah. ọ̀gá kọ́ ni. ọ̀làǹzì ìjọ ò ní gbogbo pálapàla ìbẹ̀rẹ̀. mo ló gé e hàn ṣé mi mọ ọ̀nà ọkọ mi ni lọ sílẹ̀kùn fọkọ mi jọ. kò ń ṣe ọ̀gá oh ọ̀gá kọ́ máa. lọ sí géètì fọkọ. ọ̀gá mo sọ fún yín pé ọ̀gá kọ́ sí ẹ̀ àwọn kọ̀ mo dánwò mọ́tò ọ̀gá mọ̀ àwọn ok na wọ́n ọga ọga báyìí ṣé wọ́n náà pariwo ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá kọ́ ọ̀gá ni màá ti dánwò ọ̀gá mọ́tò ọ̀gá mọ̀ dáadáa gidi gan ah, ọ̀gá ọ̀gá ọ̀gá kọmiláyé gbé. you used to sing a ah. song i wanna hear i wanna hear you used to be the drum i love the most. hold on i'm coming. ìfẹ́ kò sí mọ́. baby my love ẹ káàbọ̀ fine. Bánjí ọkọ mi ah, ah, ṣó fẹ́ pa mí ni eh? do you want to kill me I called your number the whole of yesterday it was ringing it rang rang rang nígbà tó yá it was switched off if you had known you would not be coming back home all you needed to do was to call me eh? I was worried mo wà worried gan eh, my dear. my heart ó yẹ kí but mo wà lóòótì kan pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní àdì èmi nìkan ní fóònù ẹ̀ kàn bẹ̀rẹ̀ sí ní ring reason nìyẹn tí mo fi pa go mi and again babe o kì í ṣọmọ kékeré yes téèyàn bá pèèyàn lẹ́ẹ̀kan ẹ̀ẹ̀mejì èèyàn ní ìdàtí máa pè repeatedly you know ah. èèyàn yẹn máa pè padà tó bá ti wà ókè fún láti pè ẹ bó ṣe ń pè lánàá yẹn ó ti ń rí bákan mo feel embarrassed láàrin àwọn ọ̀rẹ́ mi lánàá you know you know how much I love you ṣé ló rò bóyá mo lè ṣìtàn you ni. I love you. I love you more but always trust me. ọ̀rẹ́ mi àìmọ̀ ọ̀kẹ́ tí wàá pè mí ní ilé ẹ̀kọ́ méjì tí mo ti lọ ìtàjù àìwò tí mo kì í kọ́. kí rí jẹ kí lè ti jẹ. Oh, eh? mo jẹ breakfast ló tẹ ètò ìmọ̀ ọ̀gbìn náà ìyá láti sùn kí ló dé tẹ́kọ̀ ẹ̀gúsí mi dùn àjírí ṣèbó ṣàníbi tá a ti bẹ̀rẹ̀ ṣe lórí mi ló fẹ́ mi o ṣèbó yẹ kó mọ̀ kẹ́mi. ọ̀rẹ́ mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo bẹ sọ látàárọ̀ a nígbà wo gbogbo ìwà tọkọ ẹ fẹ́ bímọ ó ti pẹ́ díẹ̀ tètè ṣe wedding. Eh? mo believe pé ká ti wá bá yín kó ọmọ wáyé náà àwọn ṣé ò fẹ́ bímọ ni mo bí ọ̀rẹ́ ìwọ náà lákínní ilẹ̀ jẹ́ ká láyé wọlé síbẹ̀ kó ṣe nǹkan tó máa ṣe kó dà síbẹ̀ kó lè dọmọ kíákíá. Eh? Rẹ́mi ẹ wo mo ti try gbogbo nǹkan I went I lọ sí doctor ọ̀dọ̀ doctor wọ́n sọ pé kò sí eh, nothing is wrong with me kò dẹ̀ sí nǹkan tó wrong pẹ̀lú ọkọ mi ẹ wo Ọlọ́run á ṣe. lóòótọ́ Ọlọ́run ń ṣọmọ amúwo fún ara ẹ ló máa fà yẹ sílẹ̀ tó máa fi jẹ́ kó ètè yìí zè é ìjọ má bìnrin fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ ṣé tí ọkọ ẹ bá ṣe tán ṣé o máa ń sáré dìde ni ah. ó yẹ kó rùn lálẹ́ báyìí kó sùn sílẹ̀ kó sì máa wọ ẹ̀gbọ́n gbọ́n lọ́nà náà sọ́dà kò nílé dànù iná eh. mi mọ́ a ah, ó ṣe kókó ní láti mọ̀ o rọ́ngbọ́n ni kò pa kuru mọ́ pa kuru mọ́ kíákíá who is there ah ah, ah báwo ni ọkọ mi <laughs> báwo ni ìdè lọ ẹ ká sàn. sọ̀rọ̀ pa bọ́ o sọ fún mi gbọ́dọ̀ mi dùn náà. ẹ n kò sọ fún mi pọ́n bọ́ ó kàn ṣe surprise fún mi. mo ní kí wá kí n lé mi náà. ẹ wà kí ọ̀rẹ́ kì yọ rẹ̀. bẹ́ẹ̀ni <laughs> bẹ́ẹ̀ni stress ẹbí tó lọ. Ah, wọn ti mọra. ẹ dẹ̀ kú tọ́jú wa o. ẹ wọ́n tọ́jú n sì ra ẹ̀yà gòlì fún so. again. ẹ náà wọ́n pé tí mi ò sí bá a good believe Oh, this is so lovely. Thank you baby. much. Ẹ wo ẹ̀mí èjì ẹ̀mí fi ń sọ mọ̀ pé tó àti ẹ̀yìn báyìí gan-an sọ̀rọ̀sọ̀rọ̀ ní ọwọ́ bẹ́ẹ̀ ẹ̀mí ń jísì lọ́wọ́ nìyẹn. Ah, kí ló dé o fún ẹ ní nǹkan tó bá jẹ fún wa mu? Ayé ń jísì lọ́wọ́ ni mo ń dáná lọ́wọ́ náà ni. Ẹnu All right, darling. All right, darling. Okay, ọkọ mi, mò ń bọ̀. Àwùjọ <laughs> ah. ìsò. Ọ̀rẹ́ mi, bọ́kọ mi ṣe máa ń sọ ìrìn yẹn tó bá ti ra àwọn ọkọ fún mi báyìí mi ò ní tí ì lò rárá ó máa tún ti rà mí wá àná tó jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ ìgbà tó máa dé báyìí tó ṣe ra àwọn nǹkan wá fún mi nìyẹn nǹkan tó rà fún mi tí ìwọ ó tún ti rà mí wálé nì àmì ìwú táyà ló ti sú mi tẹ̀wọ́n tó máa kó gba àwọn ẹrù tó ń rà fún mi tó máa kó sí gan ẹ inú ilé wa lélẹ̀ kò jù báyìí lọ nà àwọn ah! <laughs> bọ̀bọ̀ ìṣá. òun tẹ́nìkan kọ̀ òwe òwe wúrà ní fọmọ ẹ ló wà pẹ̀lẹ́. What is he doing? Wá ti business yìí ṣáá ni. Sweetheart, I want to talk to you. Talk to me? Mm-hmm. You can see that I'm busy. You can sọ later. No, I wo, kò ń ṣọ̀rọ̀ ta lè sọ later. Ó tó yẹn ni. Eh. Please, yẹ ká sọ later. O rí pé mo busy. Ẹ wo sweetheart. Ah okay shoot. ojú lọ̀rọ̀ wà. Ah. mo ń gbọ́ ẹ. ẹ dùn bẹ́ẹ̀ ni. ó tó yẹn. ẹ wo ojú bẹ́ẹ̀ lọ. Mm. thank you dear. Sweet, I know I love you so much. And I believe there's nothing you cannot do for me àtìgbàdé ti fẹ́ mi mi tí ṣiṣẹ́ mo yẹ sanra àbí gbàdé fẹ́ mi ṣé mo ṣe tó lélẹ̀. tábà ní parọ́ o san lóòótọ́. God bless you my love sweetheart ó wò pé kí n bẹ̀rẹ̀ business kékeré kan ni mo ti rí ṣọ́ọ̀bù kan sí town ó kọ̀ kó ká lọ sanwó ni àwọn mo ti bá àwọn ọ̀rẹ́ mi kan sọ̀rọ̀ wọ́n dẹ̀ ti fún mi ní guidelines on what to do and how to do it mo fẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń lọ tẹ̀ ń dé tí mi ò lọ síbi kankan bíbá máa ń wà látàárọ̀ dalẹ́ ṣé kò tí ì sún yìí ni ẹ jọ mo fọlọ́run bẹ̀yìn i want you to reconsider and think about it i want to start working kí n bẹ̀rẹ̀ business kékeré kan kí n máa lọ láàárọ̀ kí n máa dé lálẹ́ bí wọ́n jẹ́ tó wẹ́ má worry all i need is just your approval everything will be done ẹ jọ. sweetheart. ẹ sọ̀rọ̀ ni. so nǹkan tó fẹ́ bá mi sọ ni tó fi pè wá sí Àyìndé eh, nǹkan tó fẹ́ sọ ni tó pọ̀ Lámídé sí. Ọlámídé nǹkan mi lè ń sọ yìí mo ń sọ pé mo ní iṣẹ́ pé kí n máa lọ ṣọ́ọ̀bù kí n máa dé ẹ̀ ń sọ pé mi ìsọ̀rọ̀ àwọn olórin sìn sí. tí a bá ti fún ọ̀rọ̀ lápọ́nlé jù ó ti polórin sí nìyẹn. ah oh, oh god ó ti yé mi bó tó rí pé mo bízì ṣé a lè sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí nígbà míì ni. ok ó ti yé mi ẹ má bínú ẹ má bínú. you are a nuisance. Ah. ìfẹ́ ọkànrẹ́ ẹni mo jẹ́ ṣe bóyá kí ló dé tó ìwà dòwe ọ̀rọ̀ ti yí padà ìfẹ́ kò sí mọ́ ẹni tó yẹ kó kẹwàá o ìyá ló fi ń jẹ ni. níbo ló wà mo ti ń pẹ́ ń bì báyìí mo ti ń lè tibi tí mo ń lọ rẹ di. down torí ọlọ́run please down. irú kí lè lé ìbá torí ọlọ́run. ló ṣe mọ́tò. ó kàn dédé paná mọ́ mi lọ́wọ́ bíbá yìí ni mo dẹ̀ start ẹ̀ mo ti fòkúta gbórí bátìrì látàárọ̀ kò ṣiṣẹ́ náà ẹ wò mọ́kàn tó máa ṣẹlẹ̀ ìwọ ṣe kó gbé bá mi lé jẹ́ kí báàgì máa gbé mi lọ síbi tí mo lọ mo ti late gan-an tó bá ti ṣe tán gbé bá mi lé. má wọrí má wọrí má fẹ́ fẹ́ jálọ jálọ. bó ti ń ṣe ẹ kò ṣe lómìíràn bẹ́ẹ̀ o ohun tí ò ná nílẹ̀ lómìíràn mi ń pọ́n o àlóhun tí wọ́n kò máa mọyì rẹ̀ o òun lẹ lómìíràn ń kẹ́ kiri ilé ayé èyí ò dọ́gba o ṣùgbọ́n àmọ̀ràn mi rèé o pé oúnjẹ tó tọ́ sí ẹ máa máa gbé fájá. fáfi darí lọ́rùkọ rẹ̀ ayọ̀ ayọ̀ ẹ máa wo tí yín o. ṣé o rí ń gbé mi lọ síbi kan mò ń kọjú tèmi ẹ̀gbọ́n. ẹ má wo tí yín o ẹ má wo tí yín o ẹ wá kí ló ṣẹlẹ̀ o kò sọ ọkọ sí náà. a gbére. private car eléyìí kì í ṣe commercial. a ọmọ mc olú ọmọ fáwọn ní tíkẹ́ẹ̀tì orí ẹ dàrú. ẹ ẹ ní sùúrù èlò ló tíkẹ́ẹ̀tì máa fi mí kọ́. ẹ ta ẹ má dá sí ara kọkọ yín ẹ má wọlé. ẹbọn ẹbọn ẹbọn àwọn abá ti fún yín kọkọ yín kò mí ẹ. wọ́kàrà fún wọn. ẹbọn òní bá ti ń jẹ tó lọ bọ́ mi kọ́jú lọ bí tí mo lọ ni. bàbá mi àdínà ìbọ́lẹ̀ fẹ́ bọ́lẹ̀ máa wọ́kàrà fún ẹ bọ́lẹ̀ wàsánwó tíkẹ́ẹ̀tì wàsánwó mọ̀ gbòòrò òyà sánwó máka. ok jésù tó bá wàsánwó tíkẹ́ẹ̀tì tán wàtá sanwó ọmọ gbòòrò wàtá sanwó máka. wọn bí ẹ wọn kò ti sí lórí àbí. owó tíkẹ́ẹ̀tì lásán máa fún yín ẹ kó tíkẹ́ẹ̀tì dára. àná máa sanwó máa gbòòrò sẹ. mọ̀rú yín tíkẹ́ẹ̀tì yín ti tọ́ ẹ̀ ń fọgbọ́ gbòòrò ni àbí. ẹ bá mú kí mi dàrẹ́ kí o ṣẹlẹ̀ gan. bàbá ẹ ló fi wá síbi ó ti yá wèrè. bóyá èmi bá bá yín fà tọ́ bí wà á ṣeré wà á rí fíìmù lónìí. máa jìyà o ó máa jẹyà o. ẹ máa rí fíìmù lónìí. wà á kí ló ṣe é gan-an ẹ wò ó pé tó ti mọ̀ ẹ tó ti mọ̀ ẹ wò mí fẹ́ mọ̀. ah mr bolaji ẹ má bínú. kí má bínú báwo. mo pe mo ti dá yín dúró torí ọlọ́run ẹ eh, oríṣiríṣi eh. ló ti ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kò sáyé mọ́ ẹ eh, iṣẹ́ ti bọ̀ wọ́n ti gbé kọ́ńtrátì yẹn fẹ́ lómi ẹ nà ṣé mi sọ fún yín ṣé mi pè yín ta ló ní kí n mọ̀ yín gbà ó lọ ta ló ní kí n mọ̀ orú yín gan. mr bolaji ti bá explain nǹkan tó ṣẹlẹ̀ fún yín. kí ló ṣẹlẹ̀ àná ó ti bọ́ wọ́n ti gbé contract fẹ́ lómi. ẹ ṣe jẹ́ kí n ṣe ẹ̀rí md kí n ṣàlàyé. md mo ní kò sáyé mọ́ ẹni ẹ fẹ́ rí md balance mi nìkan ló kù tí mo fẹ́ gbà lọ́wọ́ yín. mi gbọ́. owó mi. iṣẹ́ ìyá wèrè. ta ni. iṣẹ́ tẹ fún mi rà. mo ya wèrè báwo. tí bá tí ẹ bá mú bá. ah kí ni máa ṣe ẹyin. nani nani nani ohun tó ní. ẹ wo ìgbà wọn fẹ́ bẹ̀rẹ̀ program yìí ó ti sú mi èèyàn dẹ̀ jókòó èèyàn wò. oh god ṣé èèyàn ò mọ ìgbà tó máa ń bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ yìí ẹ wá go five minutes more ah, ah, ẹ ní sùúrù yìí ó ga ọ. ẹ wo pàlọ́ ìpolówó polówó a. bọ́dá ah, mi báwo ni. ẹ kọ́ mi káàbọ̀. kúlẹ̀. kúlẹ̀ báwo your day how was your day. I'm oh, bad Jerry. Hmm, pẹ̀lẹ́ show wàá mọ mi. I'm okay. Kilo ló you look so stressed oh, tiẹ̀ ojú ò kò fani mọ́ra I'm not happy. ah you are not happy. Kilo De, Kilo kí ló ṣẹlẹ̀. mo lose contract ah oh, oh my, my god. god. why. sẹ́yìn ò bá mọ̀yàn nínú ìlú yìí. <laughs> ẹ̀yà kan máa ṣe lásán ni. Ah, yes. òótọ́ ni òótọ́ ni téèyàn bá wà tí ò bá mọ̀yàn kò lè jẹ́ èèyàn àfi tẹ́ni ẹ bá máa jẹ èèyàn nìkan ló kù. jẹyàn bíi ti báwo. babe jẹ́ kí n lọ ṣáwà. my love kí ló máa wá jẹ báyìí. ẹni hmm? tí ìjọba fún mi jẹ ni. màá sẹ́rí báyìí gúnyán. ẹ lọ wẹ̀ ni o fẹ́ ẹ wẹ́ ká má lọ máa ṣe kí ni o. Ah ọ̀rọ̀ country ah. mi ò show my ṣó máa ń jẹyàn. Hmm. Hmm. ẹ darling. ah ah ẹ kú lé. níbo ló mo jáde ni ẹ má bínú. lóòótọ́ kan máa láìkí kó bí mi nínú ṣó inú ẹ máa ń dùn ni mo ṣe máa ń bínú yìí ṣé inú ẹ máa ń dùn pa máa ń jà lójoojúmọ́ ni níbo ló ti ń bọ̀ ṣé òun gba tí mo ti wọnú ilé ìwá ṣá ẹ I've been in this house for the past seven hours mi ò jẹ́ ẹ̀kọ́ kan ṣé má tìmí síta ni ní o sọ fún mi ó lè rò pé mi ò láì kí kí máa jẹun ta look tó bá má tìmí síta ni kó jẹ́ kí n mọ̀ mo mọ̀nà ta o yes mo mọ̀nà tó lọ síta because mo like gbogbo orúkọ báyìí náà báwo ni mo wà nínú lẹ́mi tí mi ò ní jẹun. ẹ má bínú. and you know how much I love food. ẹ má bínú ẹ jù. ọmọ kẹ́mi ò kí fi inú mi ṣeré. ẹ má bínú ìtàbí ti báwo and it's just past six time ò tí ì lọ tí náà ni mo bá lọ látàárọ̀. it's a lie tó bá yẹ pé tèmi ló bá lọ ni wàá mọ̀ wípé mo ti máa délé wàá mọ̀ wípé ó yẹ kókó ẹ jẹun irú kí nìyẹn wrong now. ẹ jọ ẹ má bínú ẹ gbà. ilé ìjọ it's a new car that I got for us. ẹ last time tẹ lọ interview mo mọ gbogbo wàhálà tí ká yín fún yín ni mo ṣe ní pé kí get us this new one. Lexus. yes. ṣé SUV ni àbí car. It's an SUV. I know what you like. I know your taste. Mo mọ taste yín. SUV ló get. Bẹ́ẹ̀ni. SUV. O máa try kẹ. Hmm. Eh, orúkọ ta ló fi síbẹ̀? Ah, orúkọ yín náà ni orúkọ ta ni mo fẹ́ fi sí. It's your car, it's your jeep, it's your brand new car. Look at it now. <laughs> Eh, ṣé èèyàn fẹ́ sọ wípé mi ò fẹ́yàwó dáadáa ni? Ṣé èèyàn fẹ́ sọ wípé mi ò ní obìnrin gidi nílé ni? Obìnrin gidi ló máa ń ṣerú nǹkan báyìí. Ká náà àwọn obìnrin onígbéraga yẹn ni. Orúkọ wọn ló máa fi sí náà. Bọ́tẹ́ bíi ebi ya wèrè gan ó ya wèrè ju màálù lọ wọ́n ní tẹbi bá dé ọwọ́ arọ tẹbi bá dé ẹsẹ̀ arọ á lójú kò ní rí ná á létí kò ní gbọ́rọ̀ ẹni ibi pa ò fẹ́ wàásù ó gẹtì ẹni jẹ́ ká wá lọ wò ó mi kí láì máa bínú sí ẹ ní tí náà ṣe mo lọ tún ti lọ gẹ̀ẹ́tì SUV fún yàn yìí. ẹ ló bá ń jẹ́ yeah what's up. What happened? Closure? Closure, why are you sounding like this? Oh, so? she don't olùṣọ́ máa ń bàrẹ̀ jẹ́ bẹ́ẹ̀ yẹn olùṣọ́ so how much are we talking about so okay my friend, two million yeah eh, ṣé ní ìsúwádùn báyìí ó ṣe fífi tèmi wá sílẹ̀ mo fẹ́ kí wọ́n okay are you for real okay I'm approaching to my house Alright, right then all thank you be good <laughs> I'm there for you anytime any day. Really? Eh, it's okay now, anyhow. Mama, expect us, I saw. Ah, pàdí kí ló ń ṣẹlẹ̀, tébù yìí ti ń lọlẹ̀ kọ́kọ́ jẹ́ kọ́kọ́ tí wà ká ṣe fàájì fàájì làwa ṣe nà àbí pàdé kí ló ní mo sọ. ẹ nà mo wà pẹ̀lú ẹ̀. kí a ṣe fàájì ah, kí ló ń ṣẹlẹ̀. hello mama ṣe wà pa lókì lèmi wà bíbá yìí o bí ẹ lọ kó síwájú mi yìí o bí ètò ẹwọ́dún tí mo ti mú gbẹ̀yìn. Ah, ó máa tètè yé bàbá bí mo ṣe dárúkọ bí ẹ ti wọ̀ pé ẹ ṣe re ẹ ṣe gan ah, mo really appreciate ah, màá kú òun bí báyìí báyìí báyìí bẹ́ẹ̀ ṣe sọ yẹn kò yé yín màá kó wọn wọ̀ gbòòrò gangan thanks mama I love you more mama. àjọ kí ni gbogbo òṣìṣẹ́ ìṣe yìí like mo wà lẹ́gbẹ̀ẹ́ ó dé bóbìnrin mi sọ̀rọ̀ ń sọ fún pé you love her really. ẹ máa fara balẹ̀ nǹkan tí màmá ti ṣe. and so what tí n bá mọ̀ pé gbóná sẹ́ńsì tó máa ṣe ni mi ò ní tẹ̀lé jáde. babe má bínú calm down relax eh? má bínú mo rude gan má bínú. ìdájọ́ àwọn ọ̀rẹ́ mi náà ti sọ̀rọ̀ sí mi báyìí. hello. ẹ gẹ́gẹ́ rí ẹ jẹ́ kó lọ bẹ́ mi bẹ́ẹ̀ sọ̀rọ̀ tẹ̀lé mi. kò náà bó ṣe bá mi sọ̀rọ̀ lójú àwọn ọ̀rẹ́ mi. ẹ bá mi bá sọ̀rọ̀ máa wọ̀ ọ̀dà padà bọ́ sí. babe babe relax ó yẹ kó o ti mọ ìwà ẹ̀ ó yẹ wàá máa fi sùúrù tẹ̀lé. o proper náà wọ́n ètò ṣe máa ma sọ fún bèmí ìgbà ìlọ lẹ́gbẹ̀ẹ́. ó ti yé mi wàá ní sùúrù náà ni wàá ní sùúrù ṣó ti yẹ calm down calm down má bínú. ìfẹ́ kọ́re eh. ó èè ìfẹ́ ìfẹ́ kò sí mọ́ ìfẹ́ tó mo ń gbọ́ tẹnu ẹ. ẹ o máa gbọ́ tẹnu mi náà ní bọ́ jẹ́ n sọkọ fún ẹ tá a bá ń bára rìn tá a ara wa ni. Eh, because mo ti ń wo gbogbo bó ṣe ń ṣe ó ṣe pé gbogbo àwọn obìnrin tó bá náwó lọ́wọ́ ló máa ń tẹ̀lé tó bá délé tó náwó lọ́wọ́ wàá tẹ̀lé tó bá délé tó tún náwó lọ́wọ́ wàá tún tẹ̀lé kí ló dé kí wàá ní problem tiẹ̀ ṣọ́ complain fún ẹ ni. bọ́n complain eh, fún mi. tí bá tẹ̀lé obìnrin tó lówó lọ́wọ́ hmm. ṣé èyí tó wá rùn pa káàkiri ni kí wàá tẹ̀lé ni. <laughs> so mo wá rùn pa ni ẹ o. ẹ ọ̀rẹ́ òye mi ṣé fẹ́ máa fi rẹ pé mi ní ọ̀nà kí ló ń ṣe ẹ. o dúró èmi náà dúró. ó pé mẹ́ta ó tún ní kékeré nsàlẹ̀ kí ló ń ṣe ẹ. níṣu ọjọ́ ló máa fi gbogbo wàkíwà yìí lẹ̀. ṣé orí nǹkan tí òye wọ̀ ni pé hmm. ó náwọn ọkùnrin kan nílé tó jẹ́ wípé ògo obìnrin ló máa lò mọ̀ bí o get point mi obìnrin máa ń yí wọn ká ni so bí ọlọ́run ti ṣe kọ kádà wọn nìyẹn jẹ́ kó máa ní ìfẹ́ ẹ lọ. bọ ìgbà wo ló fẹ́ ṣe gbogbo eléyìí dá. ìgbà tó náà bá sọ pé ká ṣọ́ọ̀pù náà. <laughs> bọ̀ jẹ́ kí n kò sọ kọ́kọ́ fún ẹ irú lady tàfilẹ̀ ń bẹ̀rẹ̀ nísìn tó ń bá obìnrin mi sọ̀rọ̀ kò dẹ̀ gbẹ́mì kan sẹ́gbẹ̀ẹ́ òun ṣe òun kì í sí ẹ̀ tó bá fọ́gò lé ẹ ló tó bá fọ́gò mọ́ ẹ lórí ó mọ á lè ta ó máa fọ́gò mọ́ mi lórí àbórí ẹ̀ dàrú á fọ́gò mọ́ mi lórí ṣé kò yá wèrè ẹ ó lè máa fọ́gò mọ́ mi lórí ṣé ó pọ́sibú ṣá. mo ti sọ tèmi náà. àlòhùn tó kọjú sẹ́nìkan ò ẹ̀yìn ló kọ sọ́mọ ẹlòmíràn. báwo lẹ ṣe máa máa fi rówó yẹn lọ bí mi ò lè rántí ọdún tí mo ti gba aró owó yẹn last eh, stop ṣe bẹ́ẹ̀ náà oh, mama it's wrong. ẹ eh, ẹ eh, máa appreciate it, dárúkọ sí ẹ yẹn nice all right okay no mi ò bínú ẹ mọ̀ pé mi ò kí lè hide feelings mi ẹ máa ń láìkí kí n sọ tinú mi bọ́ síta àbí ṣé pretender lẹ́yìn láìkí ni I hate pretense yes all right yeah bye. ọkọ mi ò jẹ́. yeah what's up. sweetheart ẹ̀yin àti tọ́lẹ̀ jọ ń sọ̀rọ̀ tówó kìíní mama ń ṣẹlẹ̀ what's going on. ọjọ́ wo ni gbogbo ilé bẹ̀rẹ̀ sẹ́ ẹ ọjọ́ wo ló bẹ̀rẹ̀ kó máa tẹ́tí sí nǹkan tí mo sọ. mi mi nà ẹ̀bẹ̀ yẹn. no dami no ọjọ́ wo ló bẹ̀rẹ̀ ẹ so gbogbo nǹkan tí mo sọ látàrọ̀ ló ń gbọ́. kò rí bẹ́ẹ̀ yẹn. is that your oh, business. Oh my God. nǹkan tí mo. Ah! ọjọ́ ni gbogbo ilé bẹ̀rẹ̀ sẹ́ no dami no ọjọ́ ni gbogbo ilé bẹ̀rẹ̀ sẹ́. calm down. ẹ ọjọ́ ló bẹ̀rẹ̀ kó máa tẹ́tí gbọ́ nǹkan tí mo sọ it's wrong you don't do that to me ṣùgbọ́n má yìí pípọ̀ ojú mi o. ìmí nẹ̀bẹ̀ yẹn i'm sorry i didn't mean to hurt you baby Stop, oh my god baby. kí ló dé ṣe fo ẹ̀gúsí mi dohun àìjírí ṣèbó ṣá níbi tá a ti lórí mi ló fẹ́ mi o. Ah, ah. irọ́ ni o ọ̀rẹ́ mi ni lè kúrọ́ fún ẹ. ṣé wípé ọkọ ẹ bí wọ́n ṣe jẹ́ tuntun yẹn ah, lọ́kọ ẹ tó jẹ́ wípé tí wọ́n bá bu omi sí wọn lẹ́nu báyìí tẹ́ bá fi wọ́n lẹ̀ fún two days ó máa wà lẹ́nu wọn tẹ́ máa fi dé ní wọ́n wúrú wà burúkú òṣì yẹn ah, irú ẹ̀ṣẹ̀ wo gan ló lè ṣe tó bẹ̀rẹ̀ sí ní máa ẹ báyẹn wáyì. ọ̀rẹ́ mi ó ti sún mi mi ì tiẹ̀ lè sọ pé nǹkan báyìí ni mo ṣe fún bí n bá gbélé ilẹ̀ a ní mi ò mọ̀ gbé bí n bá gbélé ìfún a ní mi ò mọ̀ ṣe kò sí tí mo ṣe ń lé tí mo mọ̀ ṣe bp mi ó ti high báyìí um, mm, mm. kí n má ra dẹ̀ ìṣòro òun ní láti jẹ́ kí bp rise òun ní dẹ̀ o kò fẹ́ parẹ́ ìdànù lásán ni lórí kíni. kíni ṣé nítorí pé inú wọn ń dùn lé wọ́n wá bá ọkọ mi gbélé fún two days wàá yìn mí lógo báyìí ah. mo kọ pa gbogbo gbogbo ẹ̀ sọ́kàn gbogbo àdà ọ̀ àdúrà mo ti gbàdúrà gbàdúrà gbàdúrà nígbà míì gan màá jí láàrin òru màá sunkún sunkún sunkún sunkún ìgbà míì ìdí bá ń jẹun màá sunkún sunkún bó ọ̀rẹ́ mi. bó ṣó lè tó yẹn ni. ó lè jù bẹ́ẹ̀ lọ. Ah, òkè má bínú mo fẹ́ bẹ́ẹ̀ request ọkàn lọ́wọ́ ẹ̀ tó o bá ní máa mo lè fẹ́ kó o tó tọrọ fún mi. kí ni à ń wa. Eh, àwọn kókó máa ń jẹ́ kí ọkùnrin yé ètèèyàn she understand so ìdí ni ètò fẹ́ bẹ́ẹ̀ ìbéèrè tí fẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ báwo ló ṣe máa múra nulẹ̀ ṣé o máa múra bí arúgbó ni àbùkù máa wò pé kó múra kó look nice bí ọmọ kékeré bí sisi tó wà pa tó pretty you know báwo ló ṣe máa ń ṣe níwájú ọkọ ẹ. ṣé bí ìyàwó lé ni mí máa ń rọ̀rọ̀ àti bùbá gbà míì gbà míì máa wọ. ìró àti bùbá láyè sí níwájú àwọn ọkùnrin ayé àwọn ìyá wa nìyẹn kò ń ṣe nísìnyí táìmù tá a wà yìí níwájú ọkọ ìwọ gan fara ẹni o ní láti look sexy kálíbi táyé ti gba ẹnu lé ni tí ò sí anybody nílé pẹ̀lú àti ọkọ ẹ̀ tó bá rí pọ̀kọ̀ wà ní living room báyìí ẹ̀ kò kàn lọ́wọ́ bra kò wọ pint kò àwọn gistro pint ẹ̀ you know kò kàn máa lọ kó máa bọ̀ kò kàn máa rí bó ṣe rí kò máa you know kò kàn máa ṣàmà ìmájẹ́ níwèé tó bá ń lọ báyìí kò máa ìmájẹ́ wọ nìkan nínú ọpọlọ ẹ̀ irú àti bàbá wo ó ní láti máa look sexy níwájú ọkọ ẹ̀ always kí ló ń ṣe yes ó fẹ́ sọ at times when lè wọ pump short you know wọ àwọn camisole àbí kò kàn wọ tube ọ̀ kò kàn rọra wọ bí àbí rana kékeré kan you know kíkẹ́ ọ̀rọ̀ máa ṣóun sálẹ̀ báyìí kò wá òkè kò package gbogbo ilé sókè you know kò kàn máa lọ kó máa bọ́ kó máa wẹ̀ kó máa wọ skin ẹ̀ kó máa wọ everything ah wo bí kò sí nǹkan tí obìnrin lè wọ̀ níta tó lè wò pé ah, ah ọmọ wo ló lọ yẹn ìgbọ́ ni kó ló máa rántí twenty four seven kí ló ń ṣe é nà án má sọ ẹ̀dá arúgbó jọ́wọ́ lẹ́gbẹ́ ètò rẹ̀ ti ní ṣe bí arúgbó tó ń gbóra àtibá ó ṣì kiri even tí wàá ti wá fẹ́ jáde lọ sọ́dọ̀ àwọn parents ẹ̀ wọ gown tó sexy wọ gown àbí kó kó look nice má wọ̀rọ̀ àti ìbáwòrán kó wọ jean kó wọ top kí wọ́n kó rí bí kó rí bí ọmọ kékeré lẹ́gbẹ̀ẹ́ olùmọ̀ láti máa mú ẹ jáde náà tó bá ṣe gbé lóko kókó máa bá dọ̀rùn ilé kò ṣe bá ní kó tiẹ̀ rí ẹ ó wá ní kó máa wù ẹ́ wù ọ̀rẹ́ mi má bínú sí mi má rí pé mo pariwo bó ṣe ká mi lára sí ni mo ṣe ń pariwo fún ẹ bí kò sọ̀rọ̀ àwọn ọkùnrin tó wà ń tà ń sìn kò gba nǹkan tó ń sọ yẹn kò gba irú àtìgbà kò gba pé mò ń ṣe bí eh, ìyàwó ilé eh, gentle lady ọmọ ẹni tó nice ẹni tó wà òkè no ìwọ gan ni láti máa look crazy lẹ́kọ̀ọ̀kan wájú wọn ìyẹn náà kò máa love ẹ twenty four seven jọ́ nítorí ọlọ́run ọkùnrin láìkẹ́ tó bá neat tó fine tó wà òkè tó ṣe é mú yangàn láwùjọ tó bá bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan tí mo sọ ìwádìí pé ọkọ ẹ máa change ẹ trust me. wo ọ̀rẹ́ mi inú mi dùn gbogbo nǹkan tó sọ pátápátá gbogbo ẹ̀ ló ti yé mi aláàtìṣe mi ó má ti ṣá rẹ̀. mo ní kíákíá má jẹ́ kó pẹ́ ṣó ti gbọ́ àtiṣe náà ni mo sọ yìí o jọ wá nǹkan ṣe Hello, baby. Hi. Hi, sweetheart. Eh? Má ṣe ní léṣe. Sorry. Sorry. No, no, I'm, I'm okay. I'm okay. I'm okay. Sweetheart. Hi. Ah. How you doing? Sweetheart, my dear. Hmm? Hmm. Every time I try to come Stop close to you, you ah, hey, hey, eh, okay, Because you wàhálà. If you don't want to come close to me, me, I will come close to you. You know what I mean, mean, mean. I wo, gbogbo ìtẹ́ ìṣe yóò bá mi, mo fẹ́ wo program mi. Ẹ̀hẹ̀, wọ́n ti ẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ wo ẹ wo very ungrateful human being gbogbo nǹkan tí woman yẹn bá ṣe fún báyìí kò grateful rí ó ti burú jù kó máa lù ni kó máa bú ni <laughs> ẹ wò ẹ mo ṣe ẹ̀sán tán ó ti fẹ́ fọ etí ẹ̀ ẹ wò ẹ wò ẹ ó ti fọ etí ẹ̀ woman yẹn ò ṣe kọ́kọ́ fún o bó tiẹ̀ bèrè pé ṣó máa jẹun wàhálà ni ṣé kán jáde ìjà ni kí ló dé ṣé dandan ni kéèyàn má rìn ni tí ó gbọ́jọ wo tv wàhálà eh. àìbẹ́ẹ̀kọ́ mo bẹ́ẹ̀ complete ẹ ni. mo mo ń explain. ẹ eh, mo wá bẹ complete sentence ẹ. no ẹ wo ẹ wo program yẹn ni wọ́n sọ. àdàbà pògèdè bí pẹ́yẹlé ò gbọ́ ẹyẹlé kúkú gbọ́ títírí ló ń tiri. Hmm adabanku gidi bípẹ́yẹlé ugbọ́ yọ yọ yọ. ẹyẹlé gbọ́ sí ní ìlẹ́jọ́. Ah, sweetheart now. wá máa máa kí fọwọ́ sí gbẹ́lẹ́ tó ṣó wà ókè. Eh, sweetheart come baby baby ẹ wá ẹ jẹ́ nsọ̀kan fún yín ẹ wá baby ẹ wá. ìfẹ́ kò sí mọ́ ìfẹ́ kọ́re òwe. ó dún ètò yẹn ni. ó dùn mí gan mo dárò ìbò kí ló lè ṣe fún ọkùnrin máa ń jí tó fi máa lù ẹ́ nínú òṣì báyìí kí ló dé ṣe fẹ́ fọ́ ẹ lójú ni ìkókó tí ó rí mo dùn ẹ. ayé mo náà rí fún mi ó dùn mí má fọ ọkàn mọ́ má fọ ọkàn mọ́ ṣé bá múra náà ni mo tẹ̀lé ṣé bá múra náà ni mo tẹ̀lé tó sọ pé kí n máa wọ pátá àti brazil pátá àti brazil nìkan ni mo wọ̀ tó sọ pé mo ti bá gbogbo everybody sùn ní gbogbo ilé ayé tán nàìjíríà tó ní pé. Ah, torí kò wọ pint àti bra pé kò lè look sexy lójú wọn ah. ló ń pè láláṣẹ́wó ló wá torí ẹ̀ fẹ́ fọ́ ẹ lójú eh. ah, àbọ̀lọ́ ìbúrúkú ni bọ̀dá bá ń dì ní ṣọwọ́ ọ̀kọ́ ṣọwọ́ ọ̀kọ́ tó ń ṣe ṣá. wòrán máa bínú pé mo yín sọ̀tọ̀ pé bó ṣe kámẹ́rà sílẹ̀ kí n máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣọwọ́ òkè ṣá ṣọ fẹ́ pa iná ló fẹ́ fọ́ ẹ lójú ni bẹ́ẹ̀ tójú ẹ bá ti fọ́ ti fọ́ náà nìyẹn kò sí nǹkan míì mọ́ ó máa bó sọ́mọ wá obìnrin mi tó lójú méjì tó wà òkè tó dá pé ó máa fẹ́ sínú ilé ẹ̀kọ́ síkò tó fẹ́ ṣe àbí tó bá lè fẹ́ tí wọ́n lè pa ẹ́ dànù ó ti kú nìyẹn ó máa lọ sí tó bá fẹ́ obìnrin mi wọnú ilé tẹ́jọ́ ń gbé yẹn ẹ̀jọ̀ máa ń jọ máa gbé bẹ́ẹ̀ ni tọ́jú máa ṣe lọ́pọ̀ lọ́yà kí ni problem ẹ̀ náà jọ wọn bẹ̀rẹ̀ torí Ọlọ́run tí márẹjì ò bá ní wọ ẹyin méjèèjì ẹ lọ́dọ̀ tó tọ̀nà bẹ́ẹ̀ ni ah, ṣé wò pọ̀tà òyìnbó pariwo káàkiri sí domestic violence lọ́tún lọ́sì tó túmọ̀ sí pé tí ọkọ ẹ bá pa iná ló pa iná ló gbé náà nìyẹn tí ọkọ ẹ bá bẹ̀rẹ̀ sí nínú ẹ ó ní kú ònú ilé ẹ lábẹ́ òfin òfin láti ṣe nǹkan tó bá wù ẹ mi. tó kúrò ọkùnrin ẹranko ló máa ń gbọ́ sọ láti nà ìyàwó ẹ̀ tó ti bẹ́ẹ̀ tí nara yín ẹ̀ kò síbẹ̀ kókó ń bẹ̀ mọ́ ọ̀rẹ́ mi kò síbẹ̀ kókó ń bẹ̀ mọ́ ayé ń parun láti lọ sí domestic violence ò dáa ètùra yín lẹ̀ jẹ́ kó bá tẹ̀ lọ kó bá tiẹ̀ lọ ní tèmi o níbi tọ́rọ̀ dé mi ò ní advice kankan mọ́ tó wípé tí ọkọ ẹ bá ti fẹ́ pa ẹ bí ẹrù ẹ kò kúrò nílé àbí kò ti síta kò ti lépa kò dẹ̀ kúrò kò travel that is it ọ̀rọ̀ tèmi ò jẹ́ lọ. ah i'm tired of this o oh. èmi ò dá sí mọ́ o mi mọ̀ kó tí wọ́n ṣe sí o. kí ló dé tẹ́pọ̀ ẹ̀gúsí mi dohun àìjírí ṣèbó ṣáà níbi tá a ti bẹ̀rẹ̀ ṣe lórí mi ló fẹ́ mi o ṣèbó yẹ kó mọ̀ kẹ́mi ni àyànfẹ́ ni mo jẹ́ sí i o eléyìí ò lè jẹ́ wíìgì mi eléyìí ò ń ṣe wíìgì mi ta ló wà nílé mi báyìí. Ah, Banji. ẹni tó yẹ kó kẹwàá o ìyá ló fi ń jẹ ẹni ojú ti yẹ ju òun ti yẹ ojú kòró ti fẹ́ mọ̀ pojú kòró jẹ́. Treat me like a queen, cause I'm not a slave. Treat me like the one you used to love. Ah! Bánjí! Ìwà àtàbúrò ẹ̀! Ẹ ló Bánjí, àkínní gbogbo nọ́ọ̀sẹ̀nsì náà no no no no no no kí ni gbogbo nọ́sẹ̀sì sọ fún mi ṣé òun wá èmi ṣé òun mú mi ṣeré ni ṣé máa wọ tí múnú bíbí látọjọ́ èmo kò dákẹ́ sí ẹ̀ mọ̀ ń wú ẹ ni kí ló fa gbogbo wèrè ọ̀gbẹ́ni jẹ́ kí n sọ̀rọ̀ jàre ó dẹ̀ máa gbé mi sílẹ̀ sínú ilé bíi tó gbé bèbí mannequin sínú ilé káṣí ẹgbà pé ìwọ àtìyàwó ẹ ẹjọ gbádùn ẹjọ mọ bóyá ń ṣe yín èwo wá ní ti tèmi mẹ́yẹ̀ kí bínú sí ẹ o mẹ́yẹ̀ kí bínú sí ẹ o ìgbà yẹn wá kọ́ kọ́ mi ibo ló wà gangan ni kò sọ fún mi where are you. Banji, where are you ni mo béèrè? Yọkọ mi, kí ló ṣẹlẹ̀? Ta ló mú yín bínú tó ilé? Ẹ má dáhùn jàre, fẹ́ǹsì mi mú páràfù lórí lórí fóònù. Nǹkan ọ̀tọ̀ náà máa sọ, nǹkan ọ̀tọ̀ náà máa ṣe. Àtijọ́ sọ̀rọ̀ tó ti dán, ó dẹ̀ wá dàrú mọ́ mi lọ́wọ́ lójijì bẹ́yẹn. Ìgbà tí mò ń gbọ́ tẹ̀ ń pé banjibanji, mo rò pé ìyàtẹ̀gbọ́n yín lẹ́jọ́ ń jà. Mm, Ṣẹ́gun mi màmá larúkọ mọ́rọ́, fẹ́ǹsì mi ni. Ah! adẹjọ sọ̀rọ̀ mọrin mọrin ó dẹ change ẹ mọ́ mi lọ́wọ́ àìrù wẹrẹwọ nìyẹn ẹ mọ̀ pé ọ̀rọ̀ àwọn ọkùnrin kò gbójú bọ̀rọ̀ ni. calm down ẹ jọ kó tó yẹn náà ẹ̀yin náà ṣàrí nǹkan tẹgbọn yín fojú mi rí inú ilé ọ̀rọ̀ ọkọ àti ẹwọ òkùnkùn ṣe dá sí sùúrù ni o sùúrù ni o àfi sùúrù ẹ̀yin náà ṣàrí mo ṣe ní sùúrù fún ẹ̀gbọ́n yín láti jọ ẹ ẹ jọ torí Ọlọ́run ẹ ṣàmọlé ẹ ẹ ló lé ẹ̀kẹ́ lọ bá a. ẹ bọ̀ ó máa ń dùnyàn náà ó máa ń dùnyàn báwo ló yẹ máa sọ fún mi pé o ti sẹ́ǹdì owó sí mi tí mi ò rí ah, ah, kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ ń tàn mí láì ṣe ṣùgbẹ́rù bá àwọn kan. Ah, yọkọ mi yọkọ mi ó yá ẹja lọ sínú ilé i have something for. Mm. <laughs> kẹ́mi o kẹ́mi o kẹ́mi kẹ́ mi. yẹ ṣe mí bí ohun ẹ̀bí. bàbá ó yẹ kó kẹ́ mi ni o. Mm-hmm. ìfẹ́ kò lè yí e. yẹ ṣe mí bí ohun ẹ̀gbin. madam madam madam ṣé o sí madam madam kí ló tẹ fi ń sọkún báyìí omi ẹkún yìí ti pọ̀ jù. Ramsey. Ah, madam eh, ẹ lọ ṣí géètì fún mi. Ah, eh, ẹkún yìí pọ̀ madam. ọ̀dà mo ti gbà mo ti gbà. lọ ṣí géètì fún mi lọ ṣí géètì fún mi. nani nani nani nani nani ohun tó ní má jẹ́ kó sọnù lọ́wọ́ ẹ kó tó mọ ìyè. mo ní nání nání nání nání o iye má jẹ́ ó bọ́ sọnù lọ́wọ́ ẹ kó tó mọ ìyè. ọmọ mi. How are you? I'm fine ma. Mami, ọ̀rẹ́ yín ti dé Yes, darling. Ọ̀rẹ́ yín wà ra. Ah. Nani, nani, nani báwo ni. nání ohun tí ó ní o. are you okay? Um. ẹ̀jẹ̀ wọlé lọ ṣùgbọ́n wọn lọ ṣe nǹkan tó ń ṣe lọ. kí ló ṣẹlẹ̀ wọlé kí ló ṣe. i'm dead. no no no no no no see nǹkan kan ò ní ṣe ẹ lágbára Ọlọ́run kó tó bá ṣẹlẹ̀ ní kó sọ lánàá kó bá mi sọ̀rọ̀ náà what is happening. mi ṣe mọ́ mi ṣe mọ́. ìwọ àti ta ni ìwọ àti ta ni ojú ìtẹ̀ ló para mi jọ jẹ́ ń para mi. para ẹbí ti báwo ikú tó bá ṣẹlẹ̀ ní kó lánàá kó sọ̀rọ̀ náà. gbogbo ẹ ti sún mi i'm fed up. babe talk to me what is happening kí ló ń ṣẹlẹ̀ kí ló ṣe ẹ́ ìbọn lọ sí ìbọn wọn tẹ̀lé ń jà. ọkọ mi mo wà lórí bẹ́ẹ̀dì pẹ̀lú obìnrin mi èyí tó dùn mí jọ̀nù gbogbo ẹ̀ ọmọ tèmi àtẹjọ pélé tó náà àbúrò òun ni ni mo pa àwọn méjì lórí bẹ́ẹ̀dì wọ́n wọlé lọ fún mi poison jẹ́ ìpara mi. omi pé ọmọ tí ọkọ ẹ ń pè lábúrò ẹ lójó báwọn méjì jọjọ ní lórí matrimony. ayé ọkùnrin ti bàjẹ́ o so ìyẹn ni pé bèbí ò ń ṣe àbúrò ọkọ ẹ so ó kọ̀ lọ́wọ́ ó fẹ́ wọlé fún ẹbí pé ó ti gbé àwòrán ẹ lórí nìyẹn straight. Hey! mo dáhùn mo dáhùn ok ok yóò kó tó gbé o kó tó kó lọ parẹ́ rárá àti rárá kí ló fẹ́ parẹ́ fún tó bá kú ìṣòkò kú lásán ni ó máa ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ ọmọ ẹ̀ gbogbo gbogbo àgbẹ̀ sínú ilé ẹ̀kọ́ rẹ̀ sí ìkọ́ tó fẹ́ tó kú ẹ̀ dẹ́dà ó ti kú ó ti bá tẹ̀ lọ nìyẹn náà ikú kọ́ ni next thing náà think what is wrong with you. ti gbọ́ ah, ah. mi mi kì í mọ́. àwọn ọmọ tán ó wá kẹrù jẹ́ kí ló ṣẹlẹ̀ mo ti fi lélẹ̀ fún wọn mo ti fi lé mi ní padà síbẹ̀ yẹn mọ láyé mi mi. keep quiet jàre kí ló ń sọ tí kò dùn o fi lélẹ̀ ilé tí bàbá ẹ̀ kọ́ fún ẹ lórúkọ ẹ tí ìwà àtọ́pọ̀ ẹ̀jọ́ ń gbé bẹ̀ o wá ní o fẹ́ fi sílẹ̀ torí pé o kà pẹ̀lú obìnrin olórí tó pẹ̀lú àbúrò ẹ̀ o kà ní o wá fẹ́ filẹ̀ fún wọn ṣé o mọ̀ pé dìdìrín yẹn ni ẹ o fẹ́ kọ́ gbari ayọ̀ ẹlẹ́wọ̀ ẹ̀rọ mi understand ẹ wo bí ọ̀rẹ́ mi má kọ̀ rẹ̀ o ìwọ ló nínú ilé ẹ̀ Hmm? tó bá di tàbá mi da ohun àtọ́lọ́ ìlú kọ̀ọ̀mọ̀ yẹn náà máa kó sí jáde ìwọ ni mo bá rí ẹ̀ lọ́wọ́ kí ló ń ṣe wọ́n kàn èmi ò ní o má sunkún torí lè ó gba ẹkú dáadáa sunkún ojú ẹ̀ dá ká hmm? wọlé sè wà bẹ dáná ó máa jẹ ohun mu wà á rí láàf lẹ́yìn ìgbà yẹn màá wá kọ ẹ́ nìkan tàbá ṣe fún un a máa discipline a máa deal pẹ̀lú ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ṣọlọ́run ọ̀nkú mo ń gbọ́ ẹ̀. lóòótọ́ àmọ̀ràn yín dáa bẹ́ẹ̀ ṣe sọ bẹ́ẹ̀ ṣe rí bẹ́ẹ̀ ṣe sọ. àwọn ohun sọ pé ọ̀rẹ́ bíi ọdún kìíní ìkíní mi ọdún kìíní ìkíní wa ni ṣe àtàn àwọn tí a kà pọ̀ nínú ẹbí ní fámìlì kà pọ̀ wọ́n sí kàkà ìwà long. yóò mi fẹ́ kẹ́yìn kan wá fi ogún ọdún tó gún wá fi àfẹ́tà yé mi ṣe àtàn tí mo sọ fún yín nìyẹn o. o ọlọ́run á dúró ti gbogbo wa. àmín kò sẹ́ni tí ó lè fi hàn kankan ṣe nǹkan àfi tọ́lọ́ bá lọ́wọ́ sí ṣùgbọ́n gbogbo ipa mi tí mò ń kó láàrin ẹbí wọn ò mọ̀ fún mi wọn ò mọ̀ fún mi rárá ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tó sọ ló yé mi mi ò mi ò bẹ́ ágí o ibi tí wọ́n bá ń lọ ọmọ ìwọ nìkan náà ni ọ̀rọ̀ ẹ máa ń wọ̀ mí létí ibi tó bá ń lọ ni màá bẹ́ẹ̀ lọ tí n bá ṣáà ti ń lọ báyìí àbí mò ń lọ báyìí mo fẹ́ kó dúró sẹ́yìn mi ọ̀dẹ̀ mọ̀ pé máa ń sábà gbọ́ mọ̀ mọ́ ẹ̀ ìgbà tó bá ní kí n ṣe no problem no problem. ọ̀dà kò sí wàhálà no problem. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn sìn ọ̀ máa ṣiṣẹ́ lórí ẹ̀. ọ̀rẹ́ mi jọ ń torí ọlọ́run ohun tí náà ń sìn mí má pọ̀ tó fi máa padà o because o insist pé kí n má tẹ̀lé ẹ lọ kó má dá lọ ibi tó ń lọ ni kó lọ straight kó dẹ̀ padà sílé ṣùgbọ́n ṣùgbọ́dọ̀ lọ́ọ̀yà mò ń lọ máa sáré lọ máa sáré dé. wọ́n pè dé o pé estate gate wa wọn kì í pẹ́ǹtì ṣó ti yẹ tó bá dẹ̀ ti bẹ́ẹ̀ ní iṣu tó bá ń bọ̀ pè mí wàá lè bẹ̀ pò wọn gate ṣó ti bọ́. ẹ kú jókòó ọkọ mi fine <laughs> ẹ mo fẹ́ sin ọ̀rẹ́ mi <laughs> baby no no no no mo kò fẹ́ sin ọkọ mi. ọ̀nkú ọ̀nkú so ohun tí a sọ ni pé. má sọ má sọ rárá wá ká lọ́mọdé tó tẹ̀lé ìyàwó ẹ̀. ọ̀rẹ́ ìyàwó mi nìyẹn mọ́ ni. mi ò mọ rí ṣe ló bó ṣe kọjá mo ṣáà rí i pé súrà kan tẹ̀lé súrà yẹn ló wá mú ọpọlọ mi wàá rí i pé mò ń wò mò ń wò mò ń wò. ọ̀nkú ẹ̀ lè change. Ọlọ́run ẹtí wọ ẹtí wọ ti sún ẹ̀rọ rẹ ẹni pé máa wé ilé ìyàwó lẹ́nu lóòótọ́ wọn takọ ẹ ti ní ẹtùká láti bí ètè mi sọ àgbà ọdún àkọlù pé ń gbé ìyàwó lẹ́nu wọn fẹ́ra wọn so ibi kì í sọ pé ẹ kúrò rẹ ẹgbójú ẹgbójú ẹgbójú ẹgbójú. má jẹ gbójú má jẹ gbójú mi ò ní gbójú lélẹ́yìí tó ní bí ṣe máa rìn dọ́dọ̀ ẹ̀ òun ni kò ṣàlàyé fún mi. ìyàwó mi ìyàwó mi ọmọ yẹn ni orúkọ pé atọ́kùn ẹ̀ nìyẹn so tí wàá fẹ́ sọ fún ẹ bẹ́ẹ̀ kí n dá sí ara. Ah, ìyàwó ẹ̀ látọ́kùn ẹ̀ bẹ́ẹ̀ ni o ti dà o ti ṣe é ṣe ilé làpò tí ń jókòó dédì ah. ibi ilé ẹ ni mo wà yìí. ọ̀nkù ẹ̀rẹ̀ ṣéèjì ṣá. màá ṣèjì lórí ọ̀rọ̀ lóbìnrin dé ah, irọ́ gbogbo ẹ̀ ń lọ lẹ́gbẹ̀gbẹ̀ eh, kí ló fẹ́ fowó ọwọ́ ẹ̀ ṣe. ẹ ẹ lè yẹ ọ̀tọ̀ ẹ kàpá ẹ ta parí ṣẹ́rí nínú family wa ẹsẹ sọ fún yín ẹ fi sọ obìnrin yẹn lẹ o ìyàwó yẹn ju ẹ o ọkọ yìí ọkọ yóò sì gbà ẹ mọ sí. kò fẹ́ kò fẹ́ kò fẹ́ fi gbogbo ara sí mi. ayọkọ àbí no ayọkọ àbí ọmọ yẹn ni ojú rẹ di ó ní ọmọ ta kan ta ní láti ṣiṣẹ́ ara rẹ dà because àwọn yẹn ń dààmú ẹbí o wọ́n ń gbọ́ dààmú family dààmú àdúgbò wọ́n mẹ́ta yẹn ṣe agbóhórè mm. mú ìdí ni mọ̀ sùúrù mm. wọ́n mẹ́ta yẹn ṣáà èṣù mẹ́ta rí. táwa ti mú ọ láti ti mú ọ ṣíkún báyìí ẹbí ẹbí ẹbí ń bẹ ni. nǹkan ṣe máa ṣe. ẹbí ń bẹ ni. ẹ màá máa kówó fún wọ ìwọ ni kò mọ bó ṣe máa mú wọn ṣíkún. ó ti yẹ ká tún padà sórí yẹn. ṣé ẹ máa fọ sẹ. <laughs> mo ti fẹ́ fọ. ohun tẹ́nìkan kọ òwe òwe àwúrà ní fọmọ ẹ ló ṣe rọrùn ṣeé ṣe ìjọ wo lèmi àtọkọ mi ṣì fira wálẹ̀ gan-an ná ẹ ò wá sọ pé gbé sáré bọ́ sí another one kó lè ṣeé ṣe ṣé ọ̀hún ní sọ pé aṣẹ́wó lèèyàn aṣẹ́wó yẹn tó ń sọ fáwọn èèyàn káàkiri pé aṣẹ́wó ni mo jẹ́ wọ́n máa believe ẹ̀ now. Hmm. my dear friend ṣé o fẹ́ gbóòótọ́ rẹ̀ hmm? tó bá jẹ́ pé nǹkan tó ń wò ní wípé ọkọ ẹ̀ ṣì ń padà bọ̀ wá báyìí irọ́ ńlá ni hmm? ọkọ ẹ̀ ti lọ ó ti move on pẹ̀lú life ẹ̀ ìwọ ni kó mú pọ̀ pẹ̀lú láìpẹ́ kó fi gbogbo nǹkan tó ń sọ yẹn kó fi sílẹ̀ kí ló ń ṣe é náà ó wá dẹ́gbọ́n lo agbárí ò ń lo royal style àwọn style kan pókè ọkọ mi máa padà wá ó fẹ́ máa lo ọgbọ́n yẹn fẹ́mi irọ́ ló pa gbogbo yẹn ti lọ kò lè padà wá mọ́ láéláé ó ti mú pọ̀ pẹ̀lú láìpẹ́ kí ló ń ṣe é náà òde járe náà wo bí chief tí mò ń bẹ̀ sọ̀rọ̀ yìí chief máa tọ́jú ẹ̀ owó wà lọ́wọ́ mi nǹkan tó lè fi ṣe ọkọ̀ ó wà lọ́wọ́ ọmọ dáadáa mo dẹ̀ mọ̀ pé chief wọn ò lè jẹ́ kí ìràkùn báyìí kó rìn ó dúdú láti understand nǹkan tí mo sọ mi ò láì bó ṣe ń ṣe mi láì bó ṣe ń jìyà chief tó ń wò yẹn ọkùnrin tó máa tọ́jú ẹ̀ ni ó máa ṣìkẹ́ ẹ̀ gbogbo tó bá fẹ́ ló máa fún ẹ̀ tẹ́ máa wo kò ṣe pé chief ò máa rí rí o yes ó máa rí rí wọ́n dẹ̀ ti bímọ rí àmọ́ èèyàn kò lè gbàdúrà pé nǹkan tó ṣẹlẹ̀ sí chief kó ṣẹlẹ̀ sí ọ̀tá èèyàn ni because nǹkan tó ṣẹlẹ̀ lágbára gan-an kí ló ṣẹlẹ̀ Oh, it's a long story ṣé richie ó ń bí ọmọ mẹ́ta ó lè níyàwó alálùbáríkà àwọn ọlọ́jọ́ kan tí ìyàwó àtọmọ wọn ń bọ̀ láti abroad òun náà ní plane crash. Ah! bí chief ṣe pàdánù àwọn fámìlì wọn nìyẹn ah! àti ìgbà yẹn wọ́n ti decide pé àwọn ò ní má rí wọn lọ́tọ̀ tìgbà tí wọ́n fojú rí ẹ wọ́n sábà ní pé àwọn onífẹ̀ẹ́ ọ̀rẹ́ mi wọ́n tẹ̀wé wípé chief ló ń ṣe tó máa ń parọ́ fún yàn gbogbo àwọn tí wọ́n máa introduce wọn sí pátápátá wọ́n máa ròyìn chief dáadáa kò ń ṣe wípé chief fẹ́ gbé ẹni girlfriend and boyfriend chief fẹ́ fẹ́ sílé ni gẹ́gẹ́ bí ìyàwó kó máa ṣàbíamọ lọ́ọ̀dẹ̀ wọn kí ló ń ṣe ẹ́ kí ló tún wò náà what is it again kò sí nǹkan tó fẹ́ tí chief omi ṣe fún ẹ please just tell him okay mo ti gbọ́ ló bá tún ló bá bọ́ sínú ọlá ńlá olùbọ́ máa ṣe bàbá wa tó bá ti wọ́n nílé chief tó ti bímọ tó ti ṣàbíamọ fún wọn ó ti tán òun kò síbi tí ò ní gbé ẹ dé gbogbo ibi tó bá fẹ́ travel ọ̀kọ́tà ló máa gbé ẹ lọ gbogbo nǹkan tó bá fẹ́ báyìí ló máa fi tọ́jú ẹ please. ọ̀rẹ́ mi mi mi love wọn and again i miss my husband i want to see him again. forget about that ah forget about your husband kí ló ń ṣe náà gbogbo ti move on náà kí ló ń ṣe tó ń ṣe báyìí wo bí mm. kò necessary kò love chief láti ṣe lọ sórí ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọkùnrin àti obìnrin wọ́n lè má lọ bẹ̀rẹ̀ àwọn tó máa fẹ́ra wọn sílé àmọ́ láàrin two three months tẹ́bàjọ́ ń gbé papọ̀ kò sí ni wọ́n ní feelings fún wọn wọ́n máa nífẹ̀ẹ́ wọn díẹ̀ díẹ̀ náà nífẹ̀ẹ́ yẹn máa ń wá kò ń ṣe girigiri now please ṣé láti ro understand me understand now jọ consenting mm. please. Eh, eh, eh, mama rosha but i'm not completely. Mm, it's okay rúrẹ̀ ẹ̀rọ gan ni mo fẹ́ máa gbọ́ lọ rò kó dẹ̀rọ dáadáa má tún sọ ọkọ mọ̀ lẹ́yìn ẹ̀ ṣòtú bọ́. máa jẹ́ kí ẹbí tí wọ́n ò ná nílẹ̀ lómìíràn mi ń pọ́n o àlóhun tí wọ́n kò máa mọyì rẹ̀ o. ṣé ìrìn àjò tá a fẹ́ rìn tá a fẹ́ ń bá kọ ni ṣé kò ní padà affect mi. báwo ló ṣe sọ̀rọ̀ báyìí báwo ló ṣe fẹ́ affect mi ò ṣọmọdé ìwọ ló kì í ṣọmọdé nǹkan tí bá fẹ́ bó bọ́dà o mo kà tó ń ṣe pé bóyá àwọn ọmọ àgbékọ́wọ́ lè lókìá nǹkan tẹ̀bi ò bá dé jẹ bí ò kí fi ronú ó sọ fún ẹ times without number yìí pé mo lè fẹ́ ẹ lọ fi ọkọ ara ẹ balẹ̀ bó ṣe wà òun mọ bí fẹ́ ẹ bó ṣe bó ṣe wà lórí ẹ bèbè kò sí nǹkan tó fẹ́ tí mi ò ní ṣe fún ẹ mi ò mọ business tó bá sọ pé o fẹ́ ṣe lọ́rùú anything tó bá fẹ́ ṣe wá bá mi mo rẹ́dí láti ṣe fún ẹ mo ní o fẹ́ ṣí mọ̀ máa lọ ṣì máa lọ máa lọ kọ́ mọ̀ fún ẹ wò ó ibi tó ń gbóná lára mi dé tó bá sọ pé o fẹ́ máa fi tírèdì ṣẹ̀ṣẹ̀ rì excuse my babe owó. chief tó tọ́ di bò sọ ó dàbí ẹni kí. plane kẹ. àní train. train. ẹni tí tó bá sọ pé ó fẹ́ fi màá rà fún ẹ. bẹ́ẹ̀ ni. mo nífẹ̀ẹ́ gidi gan ni ẹni tí tó bá fẹ́ ni máa ṣe fún ẹ òde níwájú òde lẹ́yìn kì í ṣe pé bóyá so tí ìbá dẹ̀ láì jẹ tí èdè fẹ́ mi ò ní sọ pé wọ́n fẹ́ fẹ́ sílé dé iṣu lọ́kà bí n ṣọmọ kékeré náà gbọ́dọ̀ mọ nǹkan tí tí mo fẹ́ life mi at my age so lọ fọkàn ara ẹ balẹ̀ mo nífẹ̀ẹ́ ṣe ti gbọ́. ǹjẹ́ gbọ́ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹ̀rù ń bà mí ọmọ nǹkan tí mò ń sọ. lókè àwọn àjẹkẹ́rù bẹ́ẹ̀ lọ ìrèsì gbogbo fíà tó tọ́ sí ẹ lọ ìrèsì ẹ kú so lọ fọkàn rẹ balẹ̀ hmm. ṣe ti gbọ́ it's alright. orí mi ó yá ẹ̀yin ó ti tó time tẹ máa sùn báyìí ó yá mo ti fi yín multivitamin yín ẹ kàn wá sùn ṣé wọn pẹ́ jíṣẹ́ wàhálà lọ látàárọ̀ this is the time for you to relax ó yá ẹ wá sùn. Maja, àwọn nǹkan tó lè máa ń sọ̀rọ̀ look at it now look at the care ẹ wo bó ṣe ń care for mi wípé o ti tó time tó yẹ wọ́n fúnra ẹ̀ mọ̀ ẹ́ pé mo ti jáde lọ látàárọ̀ wípé o ti tó time nǹkan tó ṣe dá kí ọba léyàwó léde àsìmá tó bá yẹ pé o ò sínú lébi sìn bí ṣe ń bọ̀ láti ibi iṣẹ́ màá tún lọ kọrin ó lè jọ́dọ̀ ìyá rọ́bọ ni má lọ àtún bàbá lọ bo títí ò yẹ ká bọ́ gbà tètè dé ẹ bá ṣe bí ṣe ṣe tọ́ba ilé ìdìbò pọ̀ síléètì ó ti yẹ nǹkan tó ṣe dá kí ọba adéyàwó dé. Darling, you are still sleeping. This is for you. Okay, okay. Chief. I have a key for you. Good morning. Eh? Good morning, sir. Good morning. I have a tea for you. ẹ ṣe tí fún mi. yes. later ṣe jí mi kí n bá prepare. come on That don't kí n jẹ ẹ nígbà tó ṣe ń sùn tó bá jèmi náà You must ń sùn for me now. so we are lovers we are partners anything that is good for me is also good for you mo lè anything for my dear. èmi. yes you are my wife yes come on. This is it's very hot, huh? Chief. see. Ah, stop Lori it. Bed. Come on, drink your tea. I'm I'm speechless. Yeah, for you shoulder, my dear. Come on, drink your tea. Nani, yeah nání nání nání ohun tó ní. mo ti ń lọ. má jẹ́ kó sọnù lọ́wọ́ ẹ̀ kó tó mọ yìí. mo tún ń lọ. Ah, ah chief. that is my baby. <laughs> How are you? Right, ah, welcome. Ẹ káàbọ̀. Ẹ? How No, I'm fine, I'm fine. It's good. Mo ní kí n sáré fix ara mi. mo tún kí ni nǹkan tó fi pé mo lè ṣe fún ẹ tó yẹ pé tí n bá ṣe inú ẹ máa dùn gan-an. ẹ wo chief kò tẹ máa ṣe fún mi sínú mi máa fi dùn gbogbo yìí tẹ́ ti ń ṣe láti jọ yẹn you've done enough ẹ ti ṣe tó. má jẹ́ ń tọ́ mo ní big surprise kan fún ẹ lénìí èmi. very big surprise. surprise ẹ tutù bẹ̀rẹ̀ àwọn eré páyín yẹn. ọ̀ya mo fẹ́ kó ro irú surprise wo ni mo lè ṣe fún ẹ tó máa mú ẹ dùn. just guess. ẹ ti ṣe enough surprise for me. keeping me happy alone is enough. guess now. Ah, ẹ wo ẹ kọ́ mọ fi tẹ́ mo pé i'm not good with guessing. okay. <laughs> oh my god. wàá máa lọ gbowó ni. Ah, ẹ wọ mo like owó. mo mọ. <laughs> this is for you. for you. Amy. yes. ká. yes. chief. <laughs> Yeah. Erica for me. yes. Wow! <laughs> Hey, eh, <laughs> no, why? You. no, no, no, no, no, no. Stand oh my stand God. baby, ti báwo. Chief. What's up when people nífẹ̀ẹ́? I can do wow. for you. Oh. There are some people but oh, mo bí ṣe nífẹ̀ẹ́ sí. Wọ́n á wí pé kí ni mo lè ṣe tó máa fi mọ bí mm-hmm. So bí ṣe ń bọ̀ lé nǹkan wípé jẹ́ ra mọ́tò fún ọ. Oh my God. Ìfẹ́ mi. Chief. So it's for you. It's for you. Kò lè mọ bí ṣe nífẹ̀ẹ́ sí. So don't doubt me tí must sọ I love you. huh? Ṣé wàá lọ? Oh yeah. Yeah. já jalo. Oh my God. Ohun tí wọ́n ò náà nílẹ̀ lómìíràn mi àlóhun tí wọ́n kò máa mọ yìí rẹ o. ta ló wà bẹ́ẹ̀. òun rẹ lómìíràn ń kẹ́ ilé ayé yìí ò dọ́gba o. good evening good evening mr man. Oh, welcome how are you from where. Yeah. Um, we are from Alakuko police station. Police station? Exactly. Ṣé kò sí kílẹ̀ fẹ́? So I need the Ilagowa. one or two for what offence kí gentleman respect yourself tí ẹ bá ti dé àgọ́ wa wọn máa ṣàlàyé àwọn nǹkan tẹ́ ṣe fún yín. Ah, boss ẹ kàn lè wá sílé mi kẹ ẹ ní kí n ká lọ kí mi náà dẹ̀ máa tẹ̀lé kí ni mo ṣe. ah well kò sí ẹni tí ó sọ wípé ẹ ní right láti mọ nǹkan tí ẹ ṣe well the truth of the matter is this ṣe rí àwọn property tí ó wà ní surroundings yìí àti motors tó wà níta àti a ní instruction wípé káwá ti pa nítorí wípé gbogbo ẹ̀ pátá òun ni wọ́n ti fi yáwó and bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ bá ẹ ní láti evacuate bí báyìí ẹ dẹ̀ ní right láti mú anything kúrò nínú ilé yìí ọ̀tọ̀ ẹ̀ bá. wọ́n fi ilé tí mo wà yí yáwó. bẹ́ẹ̀ni. ta ló fi yáwó. ẹni tó fi yáwó àwo mọ̀ but instruction tí wọ́n fún wa òun la tẹ̀lé. wọ́n fi ilé mi yá how is that possible. well àwo ò ní much láti bá yín sọ but my advice pé kẹ́ dìde kẹ́ tẹ̀lé wá ń sìn no mr man kò kí n and as i'm talking to you now i would like you to stand up and follow us to that station or else or you think i'm joking abi no, no like you think i'm joking please two more ko. hello kí ló ṣẹlẹ̀ ẹ eh, kí ni kí wàá kí ló ń tọ́ láti bá mi sọ ọkọ mi ti wà round náà ò lè wá sọ́dọ̀ mi náà kí ló fẹ́ ṣe lọ́dọ̀ mi irú àwọn ọkọ mi ti wà round lọ sí lọ sóòtẹ̀ ah, tí ọkọ mi gbọ́n bá tiẹ̀ sí àràǹdì gbogbo nǹkan tó ń bá mi sọ kó wá lọ two weeks lọ́dọ̀ mi ọkọ mi ti wà around náà ó lè wá sọ́dọ̀ mi náà ó ṣe máa wá sílé mi ọkọ mi wà around tí ò bá tiẹ̀ wá sí online tàìṣe ó máa sọ pé ó fẹ́ wá sí ilé mi tí mo ti má rì kí ni mo fẹ́ kó ṣe ṣé ò lè lọ gbò tẹ́ ẹ̀ ni lọ gbò tẹ́ ẹ̀ náà ẹ ó dà máa bẹ́ẹ̀ fi kún owó mo tọ́ ń pé owó tẹ́ ẹ̀ ni máa bẹ́ẹ̀ má tẹ̀yẹ ká sọ̀rọ̀ kan pa ẹ̀ máa bẹ́ẹ̀ á máa sọ̀rọ̀ pa ẹ̀ máa sanwó tẹ́ ẹ̀ ṣùgbọ́n. ìbànújẹ́ lónílù pẹ̀lú lọ́wọ́ ẹ ò rí pé ẹ pa òkòrò mọ́ o àní gbàǹbàjọ́. àlàyé wa ṣọ́ọ̀tì nìkan la máa mi bá lójoojúmọ́ ọtí ni kura ṣọtí làwa yé wa mọ̀ lọ fún ampa sẹ́ni àwọn mọṣẹ́ àmọṣẹ́ tó gbà recently mo mọ ètò gbà lórí ẹ̀ àbí iṣẹ́ tí ò ní wà á mọ̀. so ìwọ náà mọ̀ ẹ́ pé ó yẹ kó fún ampa sẹ́. ó yẹ kó máa ṣe normal ni. ṣùgbọ́n pàlà ìdání kan tó ṣe kó wa all right now máa pè wá ká máa bọ̀ máa máa fún wa lẹ́nu máa fún wa lọ́tì mu o fún ampa sẹ́ kúkú ṣì gangan káàkan rí nǹkan ọ̀lẹ̀ sápò ṣé kò yẹ gbọ̀ngbọ̀n àmọ́ ti ṣó àti eh, wáyé wa mọ̀ ni. kò sí kankan tó fẹ́ sọ. please digger ó ti gbá mi láì mọ ìgbà. àjí yọ ẹ tíìf ó fẹ́ gbá mi kò lè dùn mí kó sá lọ àlè ọlọ́pàá ṣiṣẹ́ wọlé. mr man please do you know this woman. yes. that's good. You are from Alapare police station and please and please respect yourself. wúrà ó wá fọlọ́pàá mú mi. excuse me don't wúra me you are a thief. Mr. Man, go this way. Ẹni ṣe station. Àjí ni wọ́n máa mú lọ, ṣáà tẹ̀lé wọn ká tẹ̀ mọ́bí tó ń gbé lọ. Ṣòṣò gbádùn ṣá. Tẹ̀tẹ̀lé ta ọ̀rẹ́ ẹ̀kọ́ rí òpè. Ìkọ́ tó jẹ́ lójú ọ̀nà ah, ṣòbójá àṣebí ọ̀rọ̀ pìṣẹ́kọ̀ là ń sọ́ọ̀sì àṣọ fún wa ní police station kọ̀, filling station ni. Ó yẹ kó fà mí débẹ̀. Ìgbàǹbájò ẹ ò rí i pé ẹ̀pà òkòrò mọ́ o àní gbàǹbájò lónílùgbèlù lọ ó mà ti dòdì ó ti dòdì àdá ìgbàǹbájò lónílùgbèlù lọ o igi ti dá ẹyẹ ti fò lọ òwe ẹ̀pà òbóró mọ́ ó ti dòdì àdá o aṣọ òbọ́mọyẹ mọ́mọ́yẹ ti rí òwò ọjà ìta ti balẹ̀ kò ṣeé fi ẹnu mọ́ ọ̀rọ̀ náà ti dọ̀rọ̀ àná o ẹ kúrò níbẹ̀ afẹ́fẹ́ ti fẹ́ ọjọ́ ti lọ ó ti re bí àná o ó ti dòdì àdá o òun tó yẹ kó kẹ́ òye ó ti fi tàfàlà ṣe kò tán o tán bá ní kí wọ́n pé bó ti ń rí wá o bó ti ń rí nìyẹn o ó máa ṣe é.